wọ́n wà nínú àwọn tí wọ́n ń darí ètò yìí bákan náà fadilatu Dr. Khalilullah Ahmad Abdullah Al-Qarawi àná wà nínú àwọn tí wọ́n ń darí ètò yìí àtọ̀rọ̀ lọ́wọ́ ọlọ́run ọba pé ẹ̀mí gbogbo wọn àtàláfíà ara kó bá ṣe fún wọn náà gẹ́gẹ́ bí a ti mẹ̀tẹ́lẹ̀ ẹ̀ èyí ti ń jẹ́ tíra ọlọ́run ọba fa'inna asdaqal hadithi kitabullah ìtí tí ń jẹ́ òdodo jù òun ni tíra ọlọ́run ọba tí ń fi alquran ìmọ̀nà tí ò sí ọ́n bẹ́ẹ̀ tó jẹ́ ìmọ̀nà òdodo òun ni súnà ànábì sallallahu alaihi wasallam ìtí fi wọ́n burú jù òun ni àdáadáalẹ̀ tí ń wọnú ẹ̀sìn ànábì sallallahu alaihi wasallam mú wa fún wa torí pé gbogbo àdádálẹ̀ yìí ọ̀nà ànù ni gbogbo títí ń jẹ́ ọ̀nà ànù yìí kò síbi tó wẹ́ ndc ju iná ọlọ́run ọba abẹ́ Allah subhanahu wa ta'ala kó dákòókò sọ wá ń bí náà ẹ ó sọ wá kó sọ àwọn àfa wa ń bẹ̀ wàlá hawla wàlá quwwata illa billah naam àwọn àfa wa ni wọ́n ti ń túwìtì tọ́pìkì kan lọ lánàá tí ń jẹ́ Ramadan fursatun lil so wọ́n máa kọ̀ntínú lórí rẹ̀ Naam. Àwọn afáwà tí wọ́n ti wà ní ìkàlẹ̀, a ní kí wọ́n mọ̀ sálámù sí àwọn ará alé. Afá, ìbọn sálámù sí àwọn ará alé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalamu wa rahmatullahi wa barakatuhu. Bákan àwọn afáwà kan tó wà ní apá aláfíà wa ń bì tí wọ́n ṣe Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. وعليكم السلام ورحمة الله وبركاته بكنا الشيخ وعبد الواحد كان أكيا ونا ìpékí ọkù ìkàlẹ̀ sí orí ètò yìí náà. Náà, ṣíkì wa, Fadilatu Sheikh Dr. Khalilullah, àwọn láti gbọ́ sálámà wọn síwájú sálámà Sheikh wa Abdul Aziz. So, Sheikh Dr. Khalilullah, a máa darí ètò sí ọ̀dọ̀ wọn nísinsìnyí tí wọ́n máa yanjú tọ́pìkì tá a dáta tí wọ́n yanjú sẹ́kù lánàá ní ṣe Ramadan fún sọ́tún lẹ́rùn tó kí fọlẹ̀ àtàfàbọ́lì mọ́sùkúrọ̀. inna alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh billahi min shururi anfusina hadiya lahu وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إقرارا به وتوحيدا وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وعلى آله وصحبه بهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة

ìkẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run kó bá nàbẹ̀wà Muhammad sallallahu alayhi wa sallam ìyọ́nù ọlọ́run kó máa bá wọn alẹ́ ànábì àwọn sàábì ànábì àti gbogbo àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa títí di ọjọ́ ẹ̀san. ètò yín ètò wa ètò fèrè yàgbé ànàbùwà òun náà ni ó tún gòrí afẹ́fẹ́ iléeṣẹ́ rédíò SBS léyìí tó kalẹ̀ sí ìlú Ìlọrin ọlẹ́jẹ́ estate ní ìlú Ìlọrin. gẹ́gẹ́ bí ní àná ìbá sọ fún wa pé ètò wa yìí yóò máa wáyé lójoojúmọ́ nínú oṣù Ramadan láti aago mọ́kànlá tó fi di aago méjìlá bí idhnillahi subhanahu wa ta'ala tàbí Allah subhanahu wa ta'ala kò ṣe níwọ̀n fún wa yóò máa wá gbé eríṣiríṣi àwọn ojú míì náà wá lẹ́yìn inú àwọn ojú tẹ́ ti mọ̀ àtàwọn ojú tà mọ̀ tẹ́lẹ̀ ní màgbúwa fún wa bí idhnillahi subhanahu wa ta'ala yàbá pé Ramadan o ọmọ tó ní tìṣí ẹ̀ máa fi ń ṣe rírí láíláí ni ọmọ tó ní tìṣí ẹ̀ fi ń ṣẹ̀mí rírí ni ọmọ tó ní tìṣí ẹ̀mí fi máa ń balẹ̀ nínú ilé níta lóde nínú ìgbà náà ni Ramadan tó pé nítorí àbálẹ̀ kan lára fi ṣe kòńgẹ́ pẹ̀lú rírí inú oṣù yìí ah! ó ti ṣe rírí láíláí ọlọ́run balẹ̀ kí ọlọ́run kò kàwá kún àwọn tó ṣe rírí ń bẹ̀ àti gbogbo àwa tá à ń gbọ́ra wa àwa sàlàyé àwọn nǹkan mẹ́ta lánàá àbí nǹkan mẹ́rin pétọ́ nínú àwọn tí ramadan yìí tó fi jẹ́ ẹ̀sà nínú ẹ̀ òun náà ni pé gbogbo ilẹ̀kùn iná náà ni wọ́n ti wọ́n ní sí kankan lẹ́m̀bẹ̀ gbogbo ilẹ̀kùn àlùjànnà náà ni wọ́n sì ilẹ̀ wọ́n ní ti kankan bẹ̀ nínú ẹ̀ nínú àwọn kata tó ń sọ fún wa ní àná tó jẹ́ ẹ̀sà náà sùn ni pé gbogbo àwọn tí ń jẹ́ èṣù èṣù bí èèyàn èèyàn bí èṣù wọ́n ti dè wọ́n mọ́lẹ̀ tó pé àwọn ẹni eré tí wọ́n ń ṣe dáadáa lásìkò yìí èṣù ní yóò jìnà sí wọn tó báyìí kó máa ń ṣe dáadáa ṣe pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba àlìkíọ́lá wọn bàlẹ̀ kọ́lá kó jẹ́ àná ìdàdà ṣe ń bẹ̀. a wá kọ̀ntínú lérí ọ̀rọ̀ yẹn pé Ramadan fún ọmọ ó tún ní àwọn ẹ̀ka tó kó sínú bí ìdè ńlá ìtàhálà á tún kọ̀ntínú pẹ̀lú ohun ajọ́kọ́gbọ́ ohun àwọn Sheikh Ridwan á tún wá gbọ́ ohun Dr. ẹlẹ́yin lànà ẹlẹ́kẹ̀bá sálámù sáwọn tí ọkọ̀ jẹ́pó alhamdulillah ẹ̀gáwọ̀ ọkọ̀ tó jẹ́pó tọ́ <laughs> ọlọ́run gbà lẹ́sìn fún wa kàlọ̀ fíkù náà sheikh alifi kan bẹ tó wá sọ̀rọ̀ afáàfù rẹ̀ ọ̀bí ọlọ́run tààrà alifi yẹn gùn àmọ́nú alifi yẹn gúnrùn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí mọ̀lérí bí tasọ lánàá hmm. kí ni alifi yẹn pé tó bá di àkọ́kọ́ òru Ramadan Allah subhanahu wa ta'ala pé tí Ramadan bá ti wọlé Allah subhanahu wa ta'ala yóò pàṣẹ pé kí wọ́n dé gbogbo àti ń Jésù mọ́lẹ̀ ká sì di gbogbo àwọn tí ń jẹ́ ọ̀gá àwọn àlùjànnú ká dìbò mọ́lẹ̀ hmm. bákan náà gbogbo ilẹ̀kùn náà wọ́n ti gbogbo ilẹ̀kùn àjẹ́ náà wọ́n sì ilẹ̀ hmm. wà ní ní gbogbo nínú orí Ramadan ni àwọn màláíkà mọ́ wá wa hmm. yunadi al-munadi ya baghi al-khair aqbil wa ya baghi ash-sharr aqsir Allahu akbar inna lillahi fi kulli laylatin min layali ramadan mutaka amina nar aw kama qala sallallahu alaihi wasallam afa abu radiyallahu anhu ani nínú gbogbo òru kọ̀ọ̀kan ní ramadan àwọn laika ó máa pepe ṣé pé ta fara ní pé ramadan fursatul umr ara fursatul umr náà leleyi na ara pé opportunity tí yẹn ó jẹ láí láí òun nínú ramadan malaika máa wá pepe ní gbogbo òru ramadan pé ta ni ń akbil dájú kọ orí ọ̀hún kó wà sí alápáǹtìtì síbi orí yẹn yára sí mọ́tún jòkó ọ̀yá bá rí ṣáre axel wọ́n tẹ́ pé wà bú ìwà bú lòun wá kí ní Ramadan jáwọ́ ń bẹ̀ ẹ̀rakùn fẹ́ gbólóhùn yìí mo fẹ́ ká ọ̀ndà láyẹn mo fẹ́ ká fi sọ̀rọ̀ lónìí. Ya bá rí alkhairi akbil. Ọ̀yá bá rí ṣáre Axel. بارك الله الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين آه آه kò ní gbẹ fún ọlọ́run àti máa dúpẹ́ lórí òrèkóòrè ṣe tìfà Hmm. pẹ̀lú àtàmídù tí àwọn àfáwà ti ṣe ni hmm. wọ́n ti dúpẹ́ fọ́lọ́ wọ́n ti hmm. tọrọ ìkẹ́gẹ̀ fún ṣẹ́lá Muhammad ṣùgbọ́n lópin ìgbà tí èèyàn náà bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ fara ọ̀rọ̀ tó ń náà sọ nínú ìlànà ṣẹ́lá Muhammad náà kóun náà tún dúpẹ́ a gbọ́dọ̀ dúpẹ́ fọ́lọ́ a sì tọrọ ìkẹ́gẹ̀ fún ṣẹ́lá Muhammad bákan náà lẹ́ẹ̀ka sí atọ́kí olùtẹ́tí sí wa ní àyíká yìí tí ẹ̀ ti ń gbọ́ wa àbẹ̀wò Allah subhanahu wa ta'ala onílọ́jọ́ kejì hmm. min shahri Ramadan hmm. Hmm. al-yawm yawm ath-thani min shahri Ramadan ó di ọjọ́ kejì ńlọ náà nù ń kù ní báyìí alẹ́ ló dì nígbà tí ẹ̀ ti dé láyè ṣùgbọ́n kò lékún sí ní Ramadan العام 447 1447 الهجري tọdún yìí ẹ̀rí ó ti di indi o ti di o ti kú báyìí ni ó kú ẹlẹ́ẹ̀kejì la wà yìí hmm. àbẹ̀wúwa gbogbo èyí tó ti kọjá jẹ́ ẹni rí ń bẹ̀ ah, èyí ti ń bọ̀ kúnú àwọn ẹni ìkẹ́ ẹni afáwa Dr. Khalil ẹ ti ṣe ìtẹ̀síwájú ẹ wá ní ẹ̀fẹ́ ká dára dúró hmm. níbi gbólóhùn òjíṣẹ́ ńlá Muhammad adíṣì tẹ́ tọ́ka sí adíṣì àbí òrẹ́ra ní radiyallahu ta'ala bẹ́ẹ̀ ó tún wá náà wò lọ́dọ̀ hmm. àwọn sàábé mi ẹbí hadithu Anas bin Malik radiyallahu ta'ala nígbà Ibn Majah náà hmm. ìtẹ̀wílá kọ̀kọ́ yìí ó wà lọ́dọ̀ Tirmidhi ó sì wà lọ́dọ̀ Ibn Majah ìgbà lọ́dọ̀ Imam Ahmad ìwáyà kan tún wá ìwáyà Arfaja tóun mm. náà tún gbà wípé dákàlà àlẹ́ ilẹ̀ aláhàjò mm. nílẹ̀ sàhábà mm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n gbogbo àwọn oníranran ìgbàwá yìí gbogbo ẹ̀ lọ papọ̀ wípé ìdá jẹ́ ìdá kánà awọ́lù lẹ́yìn tí ní Ramadan ní òru alákọ̀ọ́kọ́ tó jẹ́ nàmbà wán tí Ramadan bá ti wọlé báyìí ìyẹn ni pé tí oṣù bá ti lé kọ́dà ń jọ míì àwa lè má ti mọ̀ oṣù lè ti ó ti lé ó ti ó ti lé hmm. wọ́n ti rí hmm. ṣùgbọ́n kì í ṣe kan náà ni gbogbo yẹn máa ń mọ̀ ẹlòmíì ò lè jago mẹ́sàn-án ẹlòmíì ò lè jago mẹ́wàá so àìkùnmọ̀ ni ò ti já mọ̀ wípé ọlọ́run ọba ti dé oṣù àlùbáríkà ti dé àmọ́ ní kété tó má ti sọ fáwọn náà hmm. èyí ó tún ara gbé dì ní pé tọ́ oṣù yìí wọlé àti ti kò ní ẹkú palẹ̀ mọ́ báyìí àkùṣẹ́ ọ̀rẹ́ mm. àkùṣẹ́ ọ̀rẹ́ àkùṣẹ́ mm. ládá Allahu akbar òjíṣẹ́ ńlá Muhammad as-sadiqul masduq olódodo tó sì jẹ́ pé gbogbo tó bá sọ ẹ̀dá ò gbọ́dọ̀ níyè méjì ń bẹ́ẹ̀ mm. tó bá fẹ́ jèrè ayé àti tàlkìyàmà ìyẹn gbọ́dọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ lódodo ni ànábì wá ní ìràkánná awwalu laylatin Ramadan òru alákọ̀ọ́kọ́ tó bá ti wọlé báyìí ní gbẹ́rẹ́ Hmm. ní kété hmm. tó ṣùgbọ́n ti lé báyìí sófìdá ti ṣàyàpé wọ́n di àwọn èṣù mọ́lẹ̀ tí wọ́n máa rọ́dá sí aljin àti gbogbo àwọn hmm. ọ̀daràn nínú àwọn àlìjànú yẹn ni pé wọ́n burú jura wọn lọ àwọn ọ̀gá pátápátá àwọn lídà àwọn tó jẹ́ aṣíwájú níbi kí wọ́n ṣe ẹ̀rọ wà kákórí búbọ̀ màdàbí àdàmà gbogbo àwọn wọ̀nyí nínú àwọn àlìjànú hmm. láwọn ṣayatín láwọn èèyàn bú nú wọn láwọn tó àwọn ẹni bí wọn hmm. yusufadun ó dì wọn mọ́lẹ̀ Allahu akbar Allahu akbar ṣe ṣe tó wà pé tóun bá ti wọ̀ lákọ̀ọ́kọ́ òun yẹn náà òru yẹn tóun yẹn bá ti wọ̀ láti rí tó ṣe tọ́lọ̀ ti ní kó ṣe ọ jáde yẹn Allahu náà ti bẹ̀rẹ̀ náà nù hmm. àwọn ẹ̀kọ́ pọ̀ láàrin yìí kí ló dé ẹ̀rì kí ànábì ní idha kana awwalu torí pé òru ló síwájú ọjọ́ ọjọ́ là á kọ́kọ́ rí kátó ọjọ́ bẹ́ẹ̀ni. ní kété tóru yẹn bá ti wọlé Ramadan ti bẹ̀rẹ̀ náà nù. èyí hmm. yóò tún máa ní àwọn wàkọ̀fà ti mí ìdáradó mi látara ọ̀rọ̀ tá a tẹ pàkíyèsí sí wa lánàá ọlọ́run hmm. sàn ilẹ̀ sàn yìí. a gbọ́dọ̀ ṣe rọ́bùtù al-irbatu al-wasiq àsopọ̀ tó kúnná tó le tí ń bẹ láàrin ọ̀rọ̀ tí ẹ bá wa sọ̀rọ̀ lánàá fursatul umur hmm. ṣẹ̀rí baynahuma umumun wa khusus àwọn tọ́pìkì méjèèjì hmm. wọ́n jọra wọn hmm. adáwọ̀ kan fẹ̀jú ni nínú àwọn oore tí ń bẹ fún ẹni tó ṣe Ramadan bá dé láyé opportunity tó ní ọ̀kan lílé yìí nù ẹ̀ o ẹ̀ka kan ní ẹni ara ọ̀dà láì lónìí yàrá gẹ́gẹ́ alkhairi akọ̀bẹ́lì ويا باغي الشر اقصر òṣìṣẹ́ ọlọ́run wa ni tó bá ti dòru yẹn báyìí látòru jọ́nà tó ṣù ti wọlé òun òun ó ti di àwọn ọ̀daràn nínú àwọn alẹ́rọ̀tàt nínú àlìjẹ̀nì ẹ̀rí àwọn aláburú jù lọ nínú àwọn àlìjẹ̀nù àwọn èṣù ó dè wọ́n mọ́lẹ̀ tọ́ eléyìí ọ̀nà wọn fi dè wọ́n àwọn oní ọgbà wọn mú àwọn oní ọ̀rá wọn gbogbo hmm. lè kéré nù ṣe ọ̀rọ̀ ah, ìwádìí ìtọ́kàn wá ni pé a ságbọ̀dọ̀ hmm. mọ bó ń ṣe ọlọ́run ọba ti fi mọ wọn ẹlòmíì oníbò wọn dè wọn sí ẹ tí wọn ní já gbogbo ọ̀rọ̀ ah, wọn fi làákàyè rẹ wọn fi wé hmm. agbára ọlọ́run àti ìṣe bọ́lọ́run ọba ti ń ṣe ó dè wọn ó dè wọn a gbọ́dọ̀ gba bẹ́ẹ̀ fil haqiqa yóò rí bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn

Kini ni ń fẹ́ tọ́ba pè yẹn ní wùwàmí ahli asọ́lá nínú àwọn ẹni tá a lè sọ pé ah, ọlọ́wọ́ bá kẹ́ wọn pẹ̀lú hmm. ìgbérùn dúró hmm. Hmm. yàtọ̀ sọ́ra yẹn kí yẹn tó lè máa jó kọ̀ọ̀kan ó mi pé ọ̀ràn yẹn ti dó sámsám ẹni tó wá pè bẹ́ẹ̀ kí ni wọn lọ́dọ̀ ọ̀rọ̀ ẹ bá ń dáhùn. àjẹ́nà ni níbo ni àjẹ́nà láti kí ọlọ́fà ìjọ tí àgbàlagbà kan wọ́n sọ́dà lẹ́bi. sọ́dọ̀ ó wá bá ànábì ibi títí ń kọ́ àwọn ọmọ kéwù rẹ̀ lẹ́kọ̀ọ́ alẹ́ ìsọ̀rọ̀tù ọ̀sọ̀rọ̀ àdìsàbí òrera ọdẹ ọlọ́wọ́rẹ́ arúgbó bàbá yìí wá ní ya Rasulullah ìnílá hmm. ó sínú dẹ̀ìdánaka wà dẹ̀ìdáná Mu'adh ibn Jabal hmm. ẹni gbogbo tẹ̀ máa ń wí ẹ̀yà ká eléyìí níbi eléyìí eléyìí lọ́yẹ̀kẹ́ ó ní gbogbo dẹ̀ìdáná gbogbo tẹ̀ ń wí wọn tó mọ ilá sẹ́yìn máa ń wí wọn kò mímí la ìmọ̀ ní hmm, ìmọ̀ náà ni pé ìmọ̀ láti hmm. ọlọ́run tó mọ kọ́ wọn hmm. bá fẹ́ ṣe kíníkà ń tẹ́ ìwí nì ẹ̀ jáde lọ ń tẹ́ ìwí nì ẹ bá rúkú ń tẹ́ ìwí nì kíníkà gbogbo àwọn kíní ó ní ògbó ti dé oun ṣe ọlọ́run àgbà dé èmi ò mọ gbogbo ẹ̀ ìlú mo fẹ́ mọ ṣe dákun èyí tó kèmí ni pé ó kí wà jẹ́nà ẹ̀wọ̀n tá ànábì ṣe ó ní ànábì ní wàhálà ló dàn dínú nítorí táwa náà ń wí òun gbọ́dọ̀ fẹ́rù báyà búburú abẹ́ jáde àjẹ́ làánà wà gbogbo wa náà kájọ pípọ̀ kájọ tuntun ní kájọ làpọ̀ àlìjẹ́nà iná ni. ẹ wá wò hmm. ó fi jẹ́ pé ẹ hmm. kan hmm. kò sí fún ìgbà kan hmm. kò sí fún àsìkò kan àfi fi ṣáàrí Ramadan lóṣù Ramadan nìkan. Hmm. tó bá ti dòru alákọ̀ọ́kọ́ yẹn eh, opportunity ni o lórí hmm. àkíyèsí tẹ̀pẹ̀ wá sí lánàá opportunity ni o wọn wá sílẹ̀kùn àlìjẹ́nà náà mo fi ní lánàá gbà tẹ́ yẹn ọ̀ràn yẹn ìfẹ́ ẹlòmínú wa bẹ̀rẹ̀ pé ẹ̀yìn à ìwórí wọ́n máa ń fi ẹ̀wọ̀n ah, ọlọ́run gágà ń ṣe ah ojú bẹ́ẹ̀ lọ ojú tọ́mọ fojú rò lọ ìyẹn ni pé gbogbo àwọn àsìbáàbù títẹ́ yẹn ó fi dẹni àlìjánà àtọ́má ní kálejò bá ti dé kálejò hmm. bá dé kíláàsì ọ̀hún tẹ bá ti gbúrò kálejò dé ọ̀yẹ̀ hmm. tún gbogbo inú ilé ṣe ẹ̀fọ́lé ẹ̀fọ́lé kọ́ wá ní ah, hmm ẹ̀dáná kàrẹ̀dé ẹ̀dáná ẹ̀lọ́ra kéde ti fi ń dáná kéde wọ́n ti fọlé wọ́n ti gbálẹ̀ wọ́n ti tún kọ́tìnì sẹ́ẹ̀tì. ìjọba làtà ìpínlẹ̀ wa hmm, hmm, hmm, ni ìjọba lọ́kàn mi pẹ̀lú wọn yẹ́sì yóò dé náà ara o ìyẹn máa ń palẹ̀ wájú ẹ àánú ọlọ́run ọba nafahatu rahman àwọn ìfẹ́ ìkẹ́ ọlọ́run ọba tí bá oṣù yìí hmm. àwọn oríṣiríṣi ìkẹ́ tí bá oṣù yìí rìn hmm. ká ṣé ṣìnú ni ṣé sàhóòrù ni ṣé lọ́jọ́ ni lọ́jọ́ hmm. bí ọwọ́ sábà òru ni ìyálẹ̀ ká ní ọ̀fẹ́ hmm. túyàn lẹ́nu ní ó sọ̀rọ̀ rí ní owó wá rí ní ọ̀sọ̀rọ̀ rí ní ọgbọ́n tó fi sórí rí gbogbo ẹ̀ lọ bá oṣù yìí dé kò tí nǹkan zaka o táwọn ní máa ń tajẹ́ pé kò tí kan múra àwọn èèyàn wa tọrọ ọba ṣe rọrùn ọlọmọsà sọ wọn lọkọ tó láníyàn ọlọkọ mọ àwọn táàfin láníyàn náà ọlọjà láníyàn. àmì àmì àjẹlẹ lórí àbúrò àti ẹjì náà ní ìṣàlọ. àbúrò ìyá ni owó àwọn kọ. àwọn àfa wọn ti pọlẹ yìí. Eh, àwọn eh, kọ eh. àwọn àfa àtún pọlẹ ńkọ. Ah, àwọn olùkọ́ àlọ́ sáyà bá dé. Ah, <laughs> ìtọ́wọ́n àgbọ̀gbọ̀ jọ lọ ìṣàlọ́ ọlọ́run ṣe o.

bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá láwọn ṣe olóore hmm. ọba atu aláwẹ̀ lẹ́nu tó sọ̀rọ̀ rẹ̀ tó pàkíyèsí hmm. kì í ṣe pé dandan ni kò ní ẹ̀gẹ̀dẹ̀ ká mi àbá ní owó ìwọ̀n gbé owó lọ mọ́sálásí. Hmm, fẹ́ẹ́ jala fáwọn àti mọ́sálásí má ti bínú kì í gbélẹ̀ ni o làbídùn mẹ́ta tó wà lọ́wọ́ rẹ̀ òun náà mẹ́ta òun fọyín lẹ́yọ̀ kan onílàdá. ọ̀sán ní oníwò ojú five thousand lọ́sàn bí ojú three thousand kò fi tún àwọn èèyàn lẹ́nu ọ̀gẹ̀dẹ̀ ní kò sá dùnyàn nú hmm. dùnyàn nú kó jẹ́ pé kọ́dà kí wọ́n wá ní èmi làbí nù mẹ́ta hmm. ẹ̀yin náà ní mẹ́ta hmm. ẹ̀ wá fún mi tí ẹ̀yin náà wá fún mi ah. akófàánù wàláì Allahu akbar mẹ́ngẹ́ àyẹ́ ń kó sọ mi ajírí iṣẹ́ lábẹ́ ẹ̀kọ́ kan ní dùkú Allahu akbar Allahu akbar òun lọ́wọ́ fà ẹ̀ wá wò òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam tó gbogbo àwọn ọ̀nà láti rálì jẹ́ náà ọlọ́run lókúnlẹ̀ hmm. rẹ̀gẹ̀dẹ̀ lókúnlẹ̀ òun náà sì ní gbẹ̀yìn kò ṣe eré àjẹ́lẹ̀ kọ́ sáfún bí hmm, àjẹ́lẹ̀ ìnáyà tọ́ ìdáwọ́sọ̀rọ̀ Qur'an hmm. òun tẹ ó kápá ó tún kápá ìlòjù yìí ṣáhùrù Qur'an ṣáhùrù Ramadan alladhi unzila fihi Qur'an àti wá sọ alkiyam ìgbàjílòrù ìṣẹ́kùn lọ́pọ̀lọpọ̀ ó lè ti jẹ́ pé látago mẹ́jọ àbọ̀ àwọn méjì ti bẹ̀rẹ̀ àwọn hmm. mẹ́sàn-án. Hmm. òun náà nù awọ́lù lẹ́yìnlánì ó lè jẹ́ wọ́sọ̀tù lẹ́yìn náà ló sùn dàgbọ́ mẹ́wàá mọ́kànlá hmm. ẹlòmí ó sùn dàgbọ́ kan aago méjì mẹ́ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí ìgbòdà àmọ́ kó lè jẹ́ kó rọrùn fáwọn èèyàn ká lè pọ̀ lọ́pọ̀lọpọ̀ fi kọ̀ náà fi sùn síwájú àwọn tó bá ṣe kó rọrùn ká jí láago méjì láago kan tó bá lè kì bẹ́ẹ̀ ó tún ní mùdùnmúdùn láàdá ju Hmm. alákọ̀ọ́kọ́ lọ. kí ni ká wá sí ní akáyọ̀ bèkì yà ń bèèrè tẹ̀sán níṣẹ́. tí ń dẹ́ka lè pé inú àwọn ẹ̀sà náà àwọn bá ń. ọlọ́run àti sọ́nà sọ pé yuridu Allahu bikumul yusra. wala yuridu bikumul usra. Eh, kí ni ká wá sí ní akáyọ̀ ń bẹ ayà yẹn níṣẹ́ pé inú kìyàmù lè ṣàpé kò sí oṣù náà hmm. ní gbogbo oṣù méjèèjìlá ní ìta àmàlú Islam ọ̀sọ̀sí Ramadan tọ́lọ́ táwọn sàábí náà sì tí wọ́n tí ìjìmọ̀ wọlé lọ́dọ̀ àwọn sàábí ní yẹ pé a lè kíjẹ̀ mọ́ náfílà yàtọ̀ sínú àwọn bá kò sí. kò sírú ẹ náfílà jàmọ́ alákìpapọ̀ alákìpapọ̀ àní afẹ́lọ́ ní náfílà lórí òkè kan hmm. láàyè kan níbi hmm. kan gbogbo eléyìí náfílà january kò sí. ok february kò sí weekend ńkọ́ kò sí sunday sunday sunday náfílà kò sí náfílà gbẹ̀yìn ramadan ìgbẹ̀yìn ní ojúmọ́ gbẹ̀yìn Ramadan kò sí ìlànà òjíṣẹ́ ńlá Muhammad èyí tó rinlẹ̀ lélẹ́yìí alákìpọ̀ yìí hmm. náfìlà ní nínú àwọn ẹ̀ṣá tiẹ̀ ni pé èèyàn máa ń yàn ní pípamọ́ ni ní pamọ́ Ànábì sàtọ́lá fi ní látẹ́jà àlóbo yóò takùn òbúrọ̀ ẹ má sọ lẹ́yìn di sàárè hmm. inú lẹ́yìn ìwọ nìkan náà lọ wà ń bẹ̀ láàrin rẹ̀ àtọ́lọ́ hmm. jama nìyẹn sọ pé àìnífẹ́ kẹ́yìn orí mi kọ́ àìnífẹ́ káwọn yẹn máa pé jama ọ̀ kàbùkù rẹ̀ wájú ọlọ́run kí ló jẹ́ bẹ́ẹ̀ ó kì gbogbo wọn orí ọ. Gbogbo kí jẹ̀mọ́ iṣẹ́ rí ni iṣẹ́ rí ọ̀ràn ni ọ̀ràn yẹn ni. Àmọ́ wọn náfìlà hmm. gbogbo ẹ̀ pátápátá yàtọ̀ sínú Ramadan láàrin rẹ̀ àtọ́lọ́ ni. Hmm. Ó wá jẹ́ ti Ramadan ó wá jẹ́ oní sha'iratun azima. Hmm. Ṣé ń bọ̀ tó tóbi ní àmì ńláńlá ni pé a gbogbo Mùsùlùmí èèyàn ṣe kéde o ká pàdé inú mọ́sálásí. A kọ́ tètè kí ìṣòfẹ́ lọ gẹ́lẹ́fà. Káyọ̀ sì máa báyẹn káyọ̀ lè máa kí wọ́n ní pẹ́lú mi ò ní òun sùn náà olókìlẹ̀ kan bájọ̀ mọ́ kí ní bá tí ìṣá ìṣá kó lè rọrùn lọ́wọ́ akọ́bà kó lè rọrùn ìzákun lọ fẹ́ràn lọ bá dé ilé hmm. ìgbìtẹ̀sí lọ ní ìlú láwọn bí kò mọ̀ yóò sọ̀rọ̀ wọ́n láyé ní bí kò mọ̀ sọ̀rọ̀ wọ́n bá wá tilẹ̀kùn àìtá sílẹ̀kùn àlìjánná lẹ̀ hmm. wọ́n tilẹ̀kùn náà o hmm. ànábì ní wọ́n wà tilẹ̀kùn náà bí yẹn ṣe bí bórin bí bó ṣẹ́rìn bó ṣàgbákò bó kú lẹ́lẹ́bọ bó kú lólóṣà bó kú ní mọ̀náfìkì bó hmm. kú lọ́dára èèyàn hmm. bó láàmà bẹ̀rù pé hey ìbò ní wọ̀ ìbò ní ẹ̀rọ̀ta iná mi ẹ̀tìlẹ̀kùn náà hmm. ọba tó dáná tó láṣẹ ná lọ́dọ̀ yóò wá ní kí wọ́n pa gbogbo lẹ̀kùn náà dé. Allahu akbar. falam yuftah minha bàbà. wọ́n wá ní fi ẹ̀yọ̀ kan bẹ́ẹ̀ ìpè afẹ́yẹlẹ́yẹ sílẹ̀ àyè máa wọn dára kan subhanallah ẹ wo gbogbo àwọn mọ̀hayẹ́ ẹ̀ Hmm. àwọn tí ọlọ́run ọba tó fi tó hmm. lẹ̀ mọ́ hmm. ṣáàrù yìí oṣù yìí nípa àwọn ìpalẹ̀mọ́ ẹ̀dá kan ọlọ́run máa ṣèyàn lórí ibú ẹ̀dá ọlọ́run máa ṣèyàn ní ẹni ẹ̀kọ́ kó má ṣe wá lẹ́ni ègbé kó má ṣe wá lẹ́ni tó bọ́ fún اللهم لا تجعلنا من المحرومين واجعلنا من المرحومين اللهم اجعلنا من المرحومين ẹnì kan ò sí wá òun wà lẹ́ni ẹ̀kọ́ ẹ wo gbogbo àwọn eléyìí gbogbo orí ayé gbogbo ìyá fẹ́ràn oorun sàárà ọ̀fẹ́ràn eléyìí ọlọ́run ó ṣe òfẹ́ràn dáadáa púpọ̀ eléyìí à ìwà pẹ̀lẹ́ ń bẹ eléyìí à ìrìn pẹ̀lẹ́ eléyìí ọ̀rọ̀ pẹ̀lẹ́ eléyìí ojú tì eléyìí ẹ̀sìn ó tẹ̀wá eléyìí ìnáwó eléyìí gbòláfi ọjà sí káwọlẹ̀ àhá dàndínù ìfàṣẹ jásí àjẹ́nà ilẹ̀ àjẹ́nà náà ni wà láì àkíyèsí kan bọ̀ láàrin yìí òun ni pé inú àwọn alkhair hmm. alladhi òun náà ni aláyẹnsá ṣòhálà rọ́bìnà ṣòhálà wọ́n tààlà àjẹ́nà àkíyèsí ń bọ̀ lórí èdè ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọba ṣàdúrà orí ayé orí kìnnìkan tí mo fẹ́ rí òun ló fà hmm. ẹ wo ẹ wo gbogbo ẹ̀bọ ni ọjà sí àkìyàmọ̀ nílé òun la bọ̀ tó máa ní real life ọlọ́run ní hmm. wà iná dárọ̀ áhírọ́ta láyé àyàwán lọ́wọ́kánú ya'lamun lọ́wọ́kánú ya'lamun tẹ bá fẹ́ ṣe life ọ̀dà hmm. ah, kí n ṣe life wọ ọlọ́run ní tọ́ba fẹ́ ṣe hmm. life wà iná dárọ̀ áhírọ́ta láyé continuous life òun life òun ni ìṣẹ̀mí ayé ìgan ìṣẹ̀mí ayé ti ń bẹ lọ. mo lọ́ọ́ lẹ́yẹ̀ ìwọ gan ìwọ gan ìwọ gan tó ní gan bí bó fi lẹ̀ yóò fi ọ́lẹ̀. ìjọ mi ogun tó bá wù kó ní ó lè jalè jù yóò lè lọ bí ọ̀lọ ìwò fi lẹ̀ yóò hmm. jáyé náà nù. darul fana hmm. yóò tán ní sẹ́ hmm. àmọ́ darul baqa kí o pèsè ilé tí ó sẹ́kù wọn lálẹ́ kí á mà. wíwá ni orí gbogbo ẹ̀ ìyẹn ṣe eré bó ṣe kìnnìkan kan ti ń lé náà ní àlùjáná àlùjáná yìí náà ti wá sílẹ̀kùn ẹlẹ́ báyìí. ó túmọ̀ sí pé mùsùlùmí tó wá kẹ́kọ̀ọ́ mi níbi ọ̀rọ̀ yìí hmm. òun ni pé ajọ́pàlì jẹ́nà olúwa ọlọ́run ti dá ọlọ́run ti dá jẹ́nà ó ti dá tipẹ́ nínú àwọn ẹ̀dá ẹ̀ tó ti da tipẹ́ akéda lílé yìí àdìsọ́kàn ni mùsùlùmí ọ̀gọ̀dọ̀ ló ti máa di ọ̀rọ̀ ọmọ ọ̀gọ́dọ̀ wọn sì fara ṣàjẹ́nà o ìwé hmm. lómi ni mo rò kúrò hmm. nígbà tí máa ń kàtà àwọn ẹni rí tó wá rí pé gbogbo ntí wọn lè pè ní amenities lóde òní àdùn àwùjọ pé ah wọn làwọn kan ọ̀dà nísìnyí tẹ́ bá wo ìsẹ̀mí àwọn ẹni tí wọ́n lo ayé lánàá hmm. tí wọ́n lo ayé. lórí dáadáa. Hmm. Hmm. lórí adùn. lórí adùn. àwọn tó gbádùn. tó gbádùn ayé. tó gbádùn ayé. kí wọ́n ní lọ́balọ́ba kan bẹ níbì kan. ẹ mọ̀ sí mọ̀ wípé ẹni tẹ́ lè pè ní ọmọ ah, ní ládùúgbò ìtàlọ́ ya tálákà jù lónìí ìgbádùn tó ń gbádùn tí ń gbádùn ẹ bá fi wéérú gbádùn tó ń tọ̀hún ẹ rí wípé tẹni tí ń bẹ lónìí ẹni tí ń bẹ lónìí àdìgbà tóun ò níhun tóun jẹ́ tálíkà òun ìgbádùn tẹni tí ọba ayé àwọn ọba láíláí níjọ òun ó kéré sí tẹni yìí hmm. nípa bí ọjọ́ kọ̀ọ̀kan ṣe ń rí básìkò kọ̀ọ̀kan ṣe ń rí lóde òní hmm. ẹ̀wò fáànù kò sí ní jẹ́ bẹ́ẹ̀. nígbà kan ọba tí abẹ̀bẹ̀ ní bẹ̀. abẹ̀bẹ̀ ń yóò máa tóbi jàǹjàǹ ẹni hmm. tó tún wọn rù kí. ọ̀la yóò máa fi fẹ́. ìdí máa ń lọ. tó bá sì ń fẹ́ ẹ̀yìn náà ni ọmọ fẹ́ sí. bẹ́ẹ̀ni yóò lẹ́yìn náà ni èyí bá ti èyí tó bá ti tún ní kínní àtúndólẹ́gbẹ̀ àtúnfẹ́fẹ́gbẹ̀ àtúnṣe hmm. èyí tó bá ti fẹ́ sókè tilẹ̀ lò àmọ́ fáànù automatic ni ac automatic ń fẹ́ lọ náà nù ẹ wá wò mélòó mélòó ẹ ló fẹ́ kó wá ní fáànù lé hmm. tó ṣe pé kò sẹ́ níbi kẹ́nìkan yẹn ni pé tó bá jọ mọ́rọ̀ ayé hmm. òun lè máa lọ ó lè máa gbèrú àmọ́ kò wá gbọ́dọ̀ yẹn bá bí ẹyẹ nǹkan dì kò gbọ́dọ̀ wá sí làákàyè ọmọ ènìyàn kò gbọ́dọ̀ ever ever kò sọ̀rọ̀ àwùjọ. Nígbà wọn lò ẹ̀tọ́ bí a kú pé ń gbọ́n ohun mi, ohun mi ni ń gbọ́n. Wọ́n ń kọ́ lè ní àwọn láàrú ìta ti lọ hmm. òun ni wá ní wípé èèyàn gbọ́dọ̀ mọ fàlìjà náà Ọlọ́run hmm. àti iná hmm. méjèèjì Ọlọ́run bá ní nígbà tó dọ̀rọ̀ àjánà ó ní wàá dájú. ilmọ̀tàkì ilmọ̀tàkì wọ́n ti pèsè fáwọn hmm. olùpayà ọlọ́run gbà tó dọ̀rọ̀ náà ah, ó lọ ìdájì hmm. wọ́n ti pèsè fáwọn kèfèrí hmm. so ó fi jẹ́ pé lẹ́kùn fásihùn àti náà tàlìjánná ó ti ń ṣe kí ni o wọ́n máa makhluqatan ti ń bẹ. mawjudatan al-an makhluqatan tọ́ lẹ́yìn eléyìí lẹ́yìn náà ọlọ́run ọba yóò wà ní kí málàkù kan ọ̀kan náà màláíkà hmm. òun yóò mọ̀ wá pèpè hmm. ìṣẹ̀wá ní adára òun yóò mọ̀ wá ní yaba real khair akọ̀bẹ̀rẹ̀ ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú mẹ́wàá lókù báyìí bẹ́ẹ̀ tọ̀ yaba real khair ọ̀kan náà màláíkà ọlọ́run hmm. àwa lè má gbọ́ wàláhì àwa lè má gbọ́ àwa lè má mọ̀ yaba real khair òun mọ́láìkú yóò máa sọ pé gbogbo ọ tó lé tó ní dáadáa ṣe lọ́kọ́ ọkọ̀ tó ní rere gbèsè sísọ pé ẹni tó serious ní ń pè yàbá rẹ àlàyé hmm. gbogbo ọ tó ní dáadáa ṣe wọ́tọ̀ ọ̀fẹ́ jèrè wọ́tọ̀ ọ̀fẹ́ ṣiṣẹ́ rí wọ́tọ̀ ọ̀fẹ́ rìnrìn rí wọ́tọ̀ ọ̀fẹ́ lábọ̀ rí àti gbogbo tó bá fẹ́ kọ́dà kó jóore ayé yàtọ̀ sí èyí tó jẹ́ oore jùlọ ti ṣòrí alkiyama hmm. yàbá rẹ àlàyé akọ̀bẹ̀ ẹ̀rí eléyìí gbogbo ẹni tó ní ẹ̀mí rẹ̀ hmm. akọ̀bẹ̀ ọya àsìkò dé akọ̀bẹ̀ mọ́sùn lọ́mọ́ mọ́sàsùn péye àsìkò náà ló dé hmm, akọ̀bẹ̀ ọya hmm. bẹ́ltọ̀p fúnra mú akbil tají tají akbil ìdínlẹ̀ ìdínlẹ̀ akbil gbìyànjú akbil sún síwájú hmm. lẹ́bù rẹ tẹ́lẹ̀ hmm. níbi ẹ̀sìn lẹ́bù rẹ tẹ́lẹ̀ hmm. níbi ìgbìyànjú akbil opportunity ló tún dé yìí o. wọ́n tó wà bú akbil change. ohun àbọ̀ wa bẹ̀ wọ̀ yaba ní asari akbil ok yaba ní alhail akbil. wo ní wọ́n tó yẹ pé bí kan ló máa ń kà tẹ́tẹ́ láàrin oṣù. Ah, akbil eléyìí akbil lékún lékún ah, lóore. kò sí fàtú wọ́n tó lè ná akubil ìyànjú wọ́n tó ìtọ́jú ìyàwó rẹ̀ lásìkò yìí akubil máa tọ́jú ìyàwó rẹ̀ máa tọ́jú ọmọ Allahu akbar gbogbo ọ̀nà orí hmm. èèyàn fi sórí ìwájú ọlọ́run hmm. mọ́lákùn yóò mọ̀ wá pèrè pé ee eh, ya baghiyal khairi akubil akubil wọ́n tó gbèrò rẹ̀ hmm. opportunity àsìkò náà ni o Ramadan náà rẹ̀ o òru rẹ̀ rẹ̀ o ọjọ́ rẹ̀ rẹ̀ o ọ̀sán rẹ̀ rẹ̀ o tètè bá ṣe lọ gbogbo àwọn sàwá ní sẹ́kọ̀nsì tá ń lò yìí hmm. wàláhí orí orí rẹ̀ nínú Ramadan yìí opportunity ni opportunity ni bí ṣe lọ yìí hmm. tíyẹn tíyẹn bá fi lọ sì ṣe ń bẹ́ẹ̀ àsìkò lè tètúbà o tó opportunity tó wà kó tún túbá. kó tún túbá. ìtúbá kò níbi ẹ̀ṣẹ̀ òun wá ní wàyá bá rí aṣáàrù. akọsẹ̀rẹ̀. akọsẹ̀rẹ̀. wọ́n hmm. tó wá ṣe pé aburú sì ṣẹ́kù lẹ́mí rẹ̀. ní Ramadan òun náà lọ ń bá bọ̀. ń bá bọ̀ o tún wá ń kọ̀ sínú. wọ́n á dé bọ̀. o hmm, tún wá lékún tó wọ́n sínú. o jáwọ́. ẹlòmíì ò ní òun ọmọ tí ń ṣe òun. òun kàn tiẹ̀ mọ́ bóun àwọn yẹn ń bóun àwọn lọ́kàn bó ṣe wọnú ẹ̀ hmm. náà ló jáde bí kàkíkà kí nǹkan kan rí kọjá lórí nǹkan kọ́kà sàn hmm. kọjá bó ṣe lọ ló ti bọ̀ wọnú ẹ̀ kọ penetrate ìwé ẹni bó ṣe lọ ló ah. hmm. ti bọ̀ lọ́wọ́ sí ti wà bẹ́ẹ̀. lọ́fà ni pé ó ti ní àwọn àbùkù kan lẹ́mìí kó chẹ́kì àníyàn rẹ̀ irú ẹ̀mí òun ló fi parí oṣù yìí tọ́wọ́ wá rí bẹ́ẹ̀ gbogbo oníranran ṣẹ́ bútọ̀ bá ń ṣe gbogbo oníranran èyí táwọn èèyàn mọ̀ èyí táwọn èèyàn mọ̀ èyí tí wọ́n dọ́ pé láàrin rẹ̀ àtọ́lọ́wọ̀n ọba ni èyí tó jẹ́ ti kọ̀rọ̀ èyí tó jẹ́ tọ̀ kankan èyí tá à ń fojú ṣe tá à ń fọ̀rọ̀ ẹnu ṣe ara gbogbo ọ̀nà tó gbàmọ́ kí wọ́n náà fi ń ṣẹlọ̀ àkọsí jáwọ́ jáwọ́ hmm, jáwọ́ tàgbéjẹmọ́wọ́ gbéjẹmọ́wọ́ oṣù yìí èso oṣù ẹ̀ṣẹ̀ oṣù yìí èso oṣù ránù hmm. oṣù yìí èso oṣù wákíwá àkọsí hmm. bẹ̀rù ọlọ́wọ̀n ọba òru rẹ ní ọ̀sán rẹ̀ ní akọ́sẹ́r oṣùn ní ọ̀yájú ní akọ́sẹ́r hmm. hmm. ọ̀fẹ́ sinmi ní ọ̀sẹ̀ ń ṣèbádà náà ní má wulẹ̀ jẹ́ kí iṣẹ́ ẹ̀gbọ́n kókó wọlé hmm. ẹlòmíì ó lè má ṣèbádà lójú àwọn èèyàn báyìí àmọ́ fi ń ṣe camouflage ni ẹ̀jẹ̀ má pèjú ìwà <laughs> ẹlòmíì wà nù mọ́sálásí yóò mọ̀ sàlùwàlá ìsìn sọ àwọn oníyàn charge fóònù ń sọ àwọn èèyàn káàkiri ni yóò jí fóònù fóònù ah akínfin àfìjáwọ́ wọ́n ti ṣèjú ẹ̀ mà ṣùgbọ́n ojú kílẹ̀ iná ògbé kọ́dà ni yóò tún wọn lò pé ọkùnrin ti yàtọ̀ o mùsùlùmí ni ẹni ló wọ̀ mọ̀ kí mùsùlùmí ni àti lápẹ́yà lè kírun lọ́kà dìgbé kìnìún náà ẹ̀rọ tó ọlọ́mọ ń ṣáájú fóònù wíwá ilé mi gbọ́ láàrin ẹnìkan kan débi àlẹ́rí ọ ìkàdé à mọ̀ dánwó ẹ̀ wò mọ̀ dánwó ẹ̀ wò ẹ̀ṣẹ̀ ńláńlá ni pàápàá jùlọ nínú oṣù yìí akọ́ṣe ọwọ́ lọ bẹ́ẹ̀. ẹ mẹ́ba àfikún ọ̀rọ̀ tó máa wù sàlẹ̀ sàlẹ̀ àti àwọn hmm. tí wọ́n máa hmm. wo fíìmù fíìmù ẹlòmíì wọ́n fẹ́ wọ́n fẹ́ káwẹ́ gbòòrùn kò lè ṣe gbogbo àsìkò rẹ̀ fíìmù ní fíìmù náà wọ́n máa yé hmm. kọ́ máa wo àwọn kọ́mẹ́dì yẹn kọ́mẹ́dì kọ́mẹ́dì ìkọ́kọ́ náà ni ìsàbíkà pé kọ́mẹ́dì yẹn àwọn eré olóhùn fi ń kípo òun fi ń kípo ara wọn kò fẹ́ kí àmúdánù gbòòrùn òun fi ń òun fi ń mánéjì pé kìnnì kan ẹlòmíràn ni wọ́n wulẹ̀ máa ro kúrò máa ro yóò wá lọ bá fóònù mọ́ yóò máa wá wo gbogbo ẹ̀ ẹ̀rí ẹlòmíì ẹ̀ka òkè kí ló ṣe òun náà ni yóò tún rẹ́rìn kẹ̀kẹ̀kẹ̀ yóò àti fóònù àti fóònù wàá ju wàá rẹ́rìn sí fóònù ẹ̀ máa kí ní ṣe òun ni àbájọ ìwò fóònù ìwò ìwò kan alẹ́sù alimọ́àṣẹ olùkọ́sẹ́pùrárì tíf òun ni fóònù táwọn yìí ń jà wá lólè ń bà sípò wá jẹ́ ń bà sí jẹ́ ń bà wà jẹ́ ń bẹ̀sìn jẹ́ kọ́dà nu mọ́sálásí. Hmm ẹlòmí ò yà ẹ kọ̀ǹtró. mọ́mọ́ ti ṣèkọ́ bàbá. ó ti ṣèkọ́ máa ń tó máa ṣe pé kíní kan. Mm. ìwà ẹ̀ tó bá jẹ́ àwọn tí wọ́n máa tún wọ́n ṣe tẹ̀síwájú tó ìrà mi tán ó tún wá ṣe báyìí. tẹ́lí tó gbá kírun yẹn náà tán. ẹ̀mí ẹ̀rẹ̀ ló wà. wọ́n ń sá asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah kó náà ní tòun. wàyà bá gé ya sáré jáwọ́ mm. tí ẹ̀ tẹ́rù bá ń bọ̀ pé à wọ́n lè ṣe kìnní kan hmm. pé ìmọ̀ pa hmm. èyí tó lóore fún mùsùlùmí ó hmm. kìnní bá táwọn yìí irinṣẹ́ irinṣẹ́ méjèèjì ló ní. ó ní òwe ó sì lébú ó láburú tiẹ̀. ṣùgbọ́n tí èèyàn bá ṣọ́ra ó ní lọ́ọ́ wọ ẹnu odò aburú ẹ̀ èyí tí èèyàn wà ṣe ni pé ó wà fúnra rẹ̀ lásìkò àwọn tó jẹ́ dáadáa ń bẹ̀ wọ́n pé láàrin aago mélòó báyìí sí máa mú ní mẹ́sáàgì mo fẹ́ dẹ́nìkan lóhùn mo fẹ́ ṣe kíní kan wọ́n fẹ́ pè mí àbí kó káwọn èèyàn ti jí wọ́n mọ̀ pé tẹ́ bá fẹ́ pe lágbájá o hmm. àsìkò yìí ni ó drop message ẹ̀dàkùn mo rí message yẹn mọ́ bínú ìpàdà máa dání lóhùn tó bá di ṣoṣo time hmm. kó wá lásìkò hmm. tí mùsùlùmí bá lè gbìyànjú tó bá lè tí ìbá ṣe pé urgency ó ti yàtọ̀ sí call àmọ́ kí mo fẹ́ wo kíní kan tí a ti ní mẹ́sẹ̀jì mọ́sálásí ọlọ́mọ ibú ọ̀la ìjáwọ́ ìjáwọ́ ọmọ ìtẹ́fọ́ ní mọ́sálásí. wàláhì onímọ̀ o lè lo four hours onímọ̀ ẹlòmíwá ló ń fi kíkọ́ ara àwọn bízì tí Ramadan máa fi gbẹ̀wọ̀n alukurani ah, ò tó ọ kéèpù bízì hmm. àdìkárò ò tó ọ kéèpù bízì ìṣe hmm. dáadáa ìgbìyànjú hmm. òtú na náwó àfìlù kọ lọ́fílà. máa gbọ́rọ̀ orí máa gbọ́rọ̀ orí máa gbọ́rọ̀ orí ìdókòwò orí tó ti ń gbọ́ wà sí dáadáa hmm. tó bá rí bẹ́ẹ̀ gbogbo àwọn ọjọ́ yìí ńlọnu ìṣẹ́jú ìṣẹ́jú sí ńlọ yìí. ọ̀yá bá rí aṣáré akọ́sẹ́. ìwọ tó ní tó tó jẹ́ pé iṣẹ́ bú ìbàṣìkò jẹ́. àwọn kan tí máa ń bàṣìkò jẹ́. ibẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. aláàbò wọláhù aláàbò akọ́sẹ́ ẹ̀rì géèmù ọmọ àmì máa fi gbàsùkú àmì rẹ̀. gbogbo eléyìí mm. ẹ̀rí ọmọkè ni mm. àgbà mm. ni ẹ̀jẹ̀ àjọ àdúrà ní púpọ̀. ṣé ìka mi ń bẹ lúdò wọn lọ́fà ká gbé ọ ní pákìn lúdò ni wọ́n máa ta. ẹ dákun náà làwọn náà ń gbọ́ yìí ẹjẹ́ abẹ́rù ọlọ́run. ajọ́ yìí àwọn ọjọ́ yìí sọjọ́ eré yìí kì í sọjọ́ àwàdà. ọ̀yá bá rí aṣọ àkùsẹ̀. kíkà alukur'ani bọ́ọ̀ bá má alukur'ani ká ẹlòmíì wí o. tó tẹ̀ pé èèyàn kọ̀ọ̀kan máa béèrè pé níjọ́ lọ sọ ẹ̀sẹ̀ gba ìsìlámù ni kí ló fà

Mm. ànábì ni wọ̀lẹ́dì yẹ kíra olùkùrán wọ̀yẹ̀ tẹ̀tà tààfì ìsà ń wúyẹ pé wọ́lá kọ́dí ẹ̀sán méjì lórí mm, wala wala wala wala wala wala wala wala mm. ọdún kọfí mm. yóò máa yọ sí oṣù yóò gbọ́dọ̀ fòyàn rú ẹmọ wa nígbà ẹjẹ wa ẹlòmí ò béèrè báwọn ẹjẹ wa màlùkọ á ní kàkí ló lè máa ṣe ọjọ́ ah, ah. ní máa ká ah, wọ́n mùsùlùmí kàtà àzùkọ àmà kàkí ní òsì kí ní òsì ìbéèrè náà ni ṣe fi ọlọ́run tó yìn bọ́ bá gba ìsìláàmù lónìí yọ kọ́ alukurani lónìí pẹ̀lú ọlọ́run yóò maka yóò sì maka sí gbà wọ́n láìpẹ́ méjì ọ̀rọ̀ àmì àmì àmì tá ti lọ <laughs> òun pé bí yẹn bá di mùsùlùmí lónìí hmm. la máa fún ní excuse pé ah, lóòótọ́ ni tí maka o hmm. àwọn bí tá ti lọ hmm. kò tọ́ fún mùsùlùmí iṣẹ́ olóore akébé sheikh ọlọ́run sẹ́lẹ̀sàn ọ̀yá bá gíyà lókèrè akúbíl ọ̀yá bá gíyà ṣàrí akùsè pàpílẹ̀ fẹ́ sọ mẹ́ àbáyì tá ti sọ yìí ní ọlọ́gbà fẹ́ kó bá fàlbáìkà kójú wúlò fún wa láyé kó lò fàá kí a mọ̀ gbóbi tá a ti ń gbọ́ra wa kọ́lọ́màlẹ́ka kójú wúlò fún wa ọlọ́màlẹ́ka kójú aṣọ́pọ̀lọpọ̀ ramadan láyé kójú kí tọdún yìí ká gbà á pẹ̀lú àlàáfíà ara ẹ̀bí ká tún máa wá gbà gbà gbà gbà gbà gbà gbà kọjá máa gbalẹ̀ yìí orí kíjá máa rí dáadáa ṣe ń bẹ̀ kíjá máa dáadáa ṣe ń bẹ̀ akọbẹ̀lì akọsẹ̀rẹ̀ ẹ̀ ọlọ́run balẹ̀ kọ́ra kó ó kàwá kúnlẹ̀ àwọn báárí alkhair àtàwọn tẹ́ pé báárí aṣáàrí yakusoron ọlọ́run balẹ̀ kó kàwá kúnlẹ̀ wọn kọjá jáwá bí tí ò dá dáadáa kọ́ ọjà máa rí ṣe nínú oṣù jazakumullahu ah tọ́pìkì ah, ńláńlá ẹni tí kéde eh. àmọ́ tọ́pìkì náà pẹ̀lú ògùn ọlọ́nà jájọ lánà kó máa bẹ̀rẹ̀ yìí dáadáa àtọ́lá ẹ̀sàjà fúkalẹ̀ báwọn yìí nìlá inṣàlá ọ̀tàlá bóyá ká sójú òkúlẹ̀ láàrin ìṣẹ́jú mélòó tó kù bí ẹni tó bá ní bíèrè kan sí bíèrè méjì kí ọlọ́run bá lérí ètò wa yìí ètò nípa tọ́pìkì wa yìí yá bá rí alkhairi akọ̀bẹ́lì wọ́n yá bá rí àṣẹ́rí akọ̀sẹ̀rẹ̀ bí ètò fẹ́rẹ̀ yá bí ànàbúwà nọ́mbà tá a máa pèsè náà ni zero seven zero three one five zero one two five six zero seven zero three one five zero one two five six náà wàhálẹ́kùn sàrà mọ́ra mọ́tòlá àbákẹ́tù. àmì àmì àmì ọ̀ àti gbogbo náà. Naam. Ee irú kèfèrí tó bá kú ní Ramadan kọ àbí gbogbo ní ó wọ́ ẹ̀ gbóṣù wà lánàá abẹ́gbọ́ lánàá ọ̀dà wọ́n máa fèsì lóye ní ìsìn náà. ní ṣókí ọ̀dà ìbéèrè tá béèrè náà ni kábí àwọn ṣé bàbá wa ni. ìyá wa ni ìyá wa mm. tó béèrè béèrè ìpè tí kèfèrí bá wá kú nínú ọ̀rọ̀ ọ̀dánù kọ́ ibo ni owó ọ̀sì sílẹ̀ kú náà lẹ́fẹ́ ajá ìlú àṣìkalẹ̀ tí ìrà kò sí. ni pé <laughs> mùsùlùmí gan bó bá kú hmm. inú àwẹ̀ láàyò bímánú làwùjá látòmánú làwùjá náà àmọ́ láwùjọ làwù. èèyàn kan sọ hmm. a ah, tó bá ṣe pé oríṣẹ́ rẹ̀ gbéṣe àmọ̀ràn hmm. kan pé mùsùlùmí là ń sọ o àti ẹ̀kọ́kọ́ gbé e níbi ìlú lẹ́nu ẹ̀ tó jẹ́ mùsùlùmí tọ́lọ́wọ́n bá pèsè àlìjánà fún irú ẹni bẹ́ẹ̀ kìí ṣe pé ó nìkan kan ṣe pé gbogbo ẹni tó bá ti wá kú nínú àwẹ̀ tó hmm. ti dọ̀mọ àlìjánná kò sí ẹ̀rí fún àmọ́ gbogbo mùsùlùmí tó bá kú lórí dáadáa ọjẹ́nú àwẹ̀ o hmm. kọjẹ́nú àwẹ̀ o tó kú lórí dáadáa hmm. àrùn kan wípé hmm. ẹ̀yìn ọlọ́run ọba yóò wà jẹ́ ìran kan. àmọ́ àní sọ pé ó ti wà á jẹ́ náà báyìí ó dá ọjọ́ pé wà á nù kẹ́. ọwá tí àṣepọ̀ láàrin wọ́n sílẹ̀kùn àlìjánà lẹ̀ pẹ̀lú pé ẹni tó bá ti wá ọjọ́ kìíní ṣé ọ̀tàpẹ́rẹ́ yóò wọ́n wọnú àlìjánà lọ ni. ṣé o ti àlìjánà láyé. gbogbo ohun tí ìkọjá hmm. lára òkú gbogbo àwọn stages hmm. látẹ̀bẹ̀ barzakhiya hmm. látinú sàárè láti gbogbo ẹ̀ náà ni ó kọjá ṣùgbọ́n orí pé èèyàn wà nú àwẹ̀ ó wà kú sínú àwẹ̀ ó wà nú ẹ̀sìn náà oníbèrè náà. ó ti kọ́ sí ẹ̀wọ̀n kan ọ̀nà sọ̀rọ̀ ètò pípadà. oníbèrè àbí múladé gbogbo ní tí wọ́n ti òkú ẹ̀rì bí ẹlòmíín náà ìyìn ọ wà lórí sujud ọba hmm. jẹ́ pé ọlọ́run ọ hmm. wà nínú àwẹ̀ hmm. ọlọ́run lásìkò tó òun gẹ́gẹ́ ń gbàwẹ̀ lámì ni o àbí ń sàṣkárù lọ́wọ́ àsìkò tó lórí èyí àràn kan orí pẹ̀lú ẹ̀ ní ṣàlọ́. ohun yóò jáde o ẹ̀kọ́ tí ẹ̀kọ́ ohun jẹ́ náà náà ní ṣókí pé tọ̀ bí ajá ṣe wá sọ èèyàn bá wá jẹ́ hmm. kèfèrí àwẹ̀ ọ̀sọ́ di mùsùlùmí hmm. mà má ta kó fura má ta kó fura má ta kó fura èèyàn kún kèfèrí ó kèfèrí lọ́dọ̀ ọlọ́run salamu alaikum aláhìyè bá a kọ́nà fèkì. Àwọn táwa tó lé ní ẹ̀kọ́ tẹ́kọ̀ọ́ wa sí ẹ̀ẹ́dá fún wa bẹ̀rẹ̀ láti ẹ̀dẹ́ ọ̀sùn tó ìgbà náà wọ́pọ̀. Ẹ̀gbọ́ bẹ̀rẹ̀ wọn. Hmm. Ní ṣókí, wọ́n ní mọ́sáàsì àwọn kò fẹ́ kọjú kíbla dáadáa, àwọn padà wá gbìyànjú àwọn straight tó fi kọjú sí kíbla. Hmm. Báwọn ti wá gbìyànjú yẹn. Ní ìsáfù àwọn ọmọ ń wọ́. Sáfù kò wá jẹ́ kí ibi tí jàmáà ti bẹ̀rẹ̀. Hmm. tó yẹ kí ó yẹ kí apá ọ̀tún káwọn àkọ́kọ́ bẹ̀rẹ̀ ń bẹ̀ hmm. ó tiẹ̀ jẹ́ pé ibi tí sáfù ti bẹ̀rẹ̀ ni látẹ̀yìn ìmáàmù káwọn wa lọ sápá ọ̀tún kì í wá ṣe pé kí sáfù tún wá lọ sápá ọ̀tún náà rẹ́rẹ́rẹ́ sáfù máa ń báláǹsì ni o hmm. torí pé tẹ bá ní apá ọ̀tún ni ọ̀dà ní ìsìjàmọ́ tó fẹ́ kírun ojú fifteen lọ. sáfù alẹ́ apọ̀ tún ọgbà èèyàn twenty. tí àwọn ní ọdún bàtí aláfọ aláwọ̀ kọ́ bá kún rárá o ẹ tò látàpọ̀ ọ̀tún yẹn tẹ bá ti tún bá ti tó mẹ́rin ó tún hmm. báláǹsì apá òsì náà di mẹ́rin wọ́n mọ̀ wá fì hmm. àmápọ̀ tún gbọ́dọ̀ kún ju apá òsì lọ eléyìí ò jẹ́ àkèsí alákọ̀ọ́kọ́ tó bá hmm. jẹ́ pé condition kan wàá jẹ́ kí sáfù apá ọ̀tún ogun lọ́mọ bọ́yẹ̀ ti wọ́ kò sí nǹkan kan sáfù yìí sì correct ọlọ́run kó gbà níjọ sí. àmín jazakumullahu khaira barakallahu fikum rafa allahu qadiyakum ẹ bá gbé yín náà ọlọ́run sọ ẹlẹ́sìn. Jazakallah khair. Aleykum salam. Aleykum salam. Ẹ ṣeun. Allahumma amin. Náà bèèrè yìí. Amin. Adam, ẹ ṣeun. Ọ̀dà ìyá tó kí wáyé ọlọ́run sẹ́yìn lẹ́sàn-án, àfọ̀hún náà máa dágbére. Ìyá tó máa pàdé lọ́la níbi ètò wa ètò fèrè àbí ànàbọ̀wà. Àwọn